الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتوني في رأس الله gẹ́gẹ́ bí ó ti sẹ́ni tó ṣàtọ́ọ́lẹ̀ ń bá kú o ẹ̀sìn kan báyìí báyìí báyìí nínú dúkìá mi ẹ̀sìn sọwọ́ sàn báyìí báyìí báyìí báyìí. ó ti fi tó ń ṣe ó sọ pé ní tí mo ní kẹ́ ẹ ṣe ẹ má ṣe má. mo sì ní mú sí i. torí pé lábẹ́ òfin ọlọ́run ìsìláàmù ń fẹ́ ká ṣe dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé dáadáa títì yẹn wọ́n bá kópa lára bá ẹni tí ó ṣe àbí tó wù yé ti pé kò sáyè àti pé kò sí kíláàsì rẹ̀. ẹni tó wá lòun ṣe dáadáa tọ́lọ́wọ́n bọ̀ padà gbà fún pé kó rí dáadáa yẹn ṣe. ǹjẹ́ àyè bá wù bẹ fún wa bí lórí rẹ̀? tí wọn náà ló ní kí wọn kọ ọ lẹ pé tí wọn bá kú wọn fún àwọn èèyàn yìí láwọn nǹkan báyìí báyìí báyìí báyìí tọ àwọn èèyàn tó ní kí wọn fún ní nǹkan wọn náà ló tún sọ pé kí wọn má fún wọn má bẹ́ẹ̀ ni kò tẹsẹ bẹ́ẹ̀ torí máa àlẹ màmí ní iná ní ìtẹ̀lé ọlọ́run ní ìṣe àyè kan tá a sí ilẹ̀ fún yín tẹ́ ẹ lè rí lò láti ṣe ìbáwí sẹ́ni tó fẹ́ ṣe dáadáa sí i rẹ̀. kò sí àyè ìbáwí kan tá a fi sílẹ̀ fún yín tẹ́ ẹ lè rí lò lórí ẹni tó fẹ́ ṣe dáadáa sí i. tá a bá láti ṣe dáadáa sáàsì láàṣẹ má fún ìmú ìyàtọ̀ sábà láṣẹ dáadáa sáàsì padà ṣe má fún ìmú ìyàtọ̀ ó tilẹ̀ jẹ́ pé ó dára púpọ̀ nígbà tí wọn bá sọ kó fẹ́ ṣe kankan kó ṣe tó ló fẹ́ ṣe torí ẹ̀ tọ́lọ́run bá ó ti ṣe ìbáwí fáwọn olùgbàgbọ́ òdodo nínú sóràtò fọ́m. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون أيها الغابور دو إيه tètè pé ntẹ́ ẹ̀yìn kù níwàlẹ̀ máa ń sọ lọ́rọ̀ ẹnu lẹ fi jẹ́ mọ́mì ní ẹ̀sì fi ọwọ́ hùwà ayé máa nì ẹ máa jánu bí ìgbà tó ṣe pé àtẹ́kùbọ̀ sábẹ́ ní ti fi ọwọ́ yìí sì dàbí ju fìràwọ̀ bí màtọ́kùn olóòrùn náà lọ sí sàárù èyí ṣe tẹ̀sẹ̀ ń sọ òǹtẹ̀lẹ̀ òní àwọn olùgbàgbé òdodo tó máa ń sọ̀rọ̀ wọ́n máa ń musẹ̀ náà ní lópin ìgbà tí ń tọ́ sọ tí ò bá ti jẹ́sẹ̀. ìwé pàtó ń gbé dáadáa ṣíṣe inú owó rẹ ló fẹ́ fún mú nǹkan kan bọ́ ẹnìkan nǹkan tó ṣiṣẹ́ fún yàn kí sọ́ra yàn bàbá lòdì mọ́kànlá ní tó mọ̀ ọ́ sí o nígbà tó kù dẹ̀dẹ̀ kí àwọn ọ̀gbẹ́ kó ní pọ̀ fẹ́ kú ó sì ní kó lọ gbéwé báyìí wá báyìí wọn gbé dé ó sì bá ya nǹkan dáná sí i lọ́ba kò tó wọ̀ sí yàtọ̀ kan náà torí pé èèyàn ti máa rò pé o ṣe dáadáa sí èèyàn kan nígbà tí èèyàn náà ṣe èèyàn dáadáa sí ọ gbogbo ń jẹ́ pọ́lọ́ ọba ló máa ń yí ọkàn àwọn èèyàn tó bá ti ti fẹ́ tó tó di pé o kú ọlọ́pàá wa fi hàn pé èèyàn bù ní ọ̀lẹ́tọ̀ sí kò ṣe dáadáa ń ṣe tó ti ní wọ́n gbé ìwọ oṣù kàwé ya wọ́n mọ̀ fún mi kankan máa ń kálukọ́ máa dán lọ́ọ̀rẹ́ tó ti tó burú mi. eléyìí ó túmọ̀ sí pé wọ́n fún ìyà kí ṣe fáínàlì nítorí wọ́n bá ti tètè sọ́ọ̀ wọ́n gbọ́dọ̀ mùsẹ̀ rárá tó bá gbà kí wọ́n mùsẹ̀ xeyìr tó bá sì wọ̀ pé kí wọ́n parẹ́ xeyìr kò sí wàhálà mẹ́rin torí di eléyìí máa alẹ́ ló ń ṣe ní ẹnìmí sẹ́bi ọlọ́run wọn fààyè bá wílẹ̀ fún yín lórí àwọn tó ń ṣe dáadáa o. wọ́n máa ń ṣẹlẹ̀ nígbà míì wípé ẹni tí ọbẹ̀ ti wọ̀ pé yẹ nítorí ẹ ti wọ̀ pé yà nípa rẹ̀ nítorí ọ̀bọ̀ ọ̀fẹ́ ni bí gbọ́dọ̀ kó ti kó àwọn àkọọ́lẹ̀ oògùn jọ oògùn tí wọ́n máa fi ba tara wọn jẹ́ oògùn tí wọ́n máa fi da iye ara wọn rú tó wá láwọn ó ti ní àwọn ìwé ìwé ìwé ìwé ìwé tí wọ́n tu àwọn nákàlẹ́ ìsìn wọ́n wá ń pa kọ́ọ̀lẹ̀ pété ń bá kú lágbádá ni kó mú ìwé aláwọ̀ aró tàmẹ̀dò kó mú ìwé aláwọ̀ ewé dóòlà kó mú aláwọ̀ yeye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn wá rí wọn yẹn kó tó kú a rí wọn yẹn kó tó kú azìrìgbé kò sí wọ́sí yàtá tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí nínú gbogbo tọ́pọ̀ ọ̀lẹ̀ kò sí tó burú kájíwèé gbé wò kàtúnú akátúntì oná káànà ọmọ ti pàmò kájú oná káàtì sí ẹnu wá délé sílé kẹ́ni kankan mọ́ mọ́ pàṣẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀. àwọn àwọn etí bàbá yẹn wá ń kọ àkọọ́lẹ̀ pé tó ń bá kú eléyìí kọjá ti lágbájá eléyìí kọjá ti sàmẹ́dọ̀ tàbá tún rán náà kó nílẹ̀ kájọ àwọn náà nà. nítorí pé ìwé tí ó mú kọ́mọ náà di babaláwo ni ìwé lẹ́yìn bá ti kọ́ ọ̀ràn àti ẹ̀ lọ táàrí yípadà tá a gbìyànjú táàrí yípadà kò sí tó kéré sí káwọn ọmọ náà mọ̀ ya páàbù. pẹ̀lú eléyìí ṣe wọ́n sí àgàdá máa ń protect. ذلك من بدله بعد ما سمعه فإنما إثمه على الذين يبدلون فإنما إثمه على الذي أوصى به òun gan ló ti kọ́kọ́ rẹ̀ ru ẹsẹ̀ yẹn tó ló sọ sí ọ̀ràn torí ẹ̀ nílé ìjọba lẹ́yìn náà a rí pé níbẹ̀rẹ̀ báàrù yìí àbúrò nítorí lóhun ṣàlàyé fún wa nípa lọ́pọ̀ yẹn òun sì tún ṣàlàyé fún wa nípa àtẹ̀lẹ́dẹ́yẹ̀rẹ̀ òun sàlàyé fún wa nípa àtẹ̀bíyà ọ̀bẹ́ni mo náà sábà nínú màbáńsẹ máa ń pín kó nínú ṣẹ̀ríà Islam a rí i pé àwọn àlékún màkàn wà lọ́dọ̀ màlìkí àti òsì lọ́dọ̀ àmọ̀dá ìlú nípa abáńsẹ ń pín ogún pàápàá jùlọ nípa àtọ́jẹ máa wọ̀ sí ìyá yìí tó gbogbo màdáàbí ó kù wọn ò ní jọjọ bẹ́ẹ̀ ó sì jẹ́ ibẹ̀ ìṣirò tó kó káàtó ọpọlọ gidi ààrí lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí màlìkì. so eléyìí túmọ̀ sí pé báàbù ló fún ìyá òun náà ó ń bùkátà kéèyàn máa ṣòro dáadáa láti lè ṣe láti lè ṣe láti lè yanjú oúnjẹ máa nínú ogun nínú ogun pínpín. pàápàá jùlọ fún àwa tí à ń gbórílẹ̀-èdè ibi tí wọ́n ti ń tẹ̀lé lọ́dọ̀ abúlé malik nínú nàìjíríà ń bíbá ẹ̀. èèyàn bùkátà láti gbọ́ pípò mọ́gàbí yé dáadáa. nítorí pé a lè má lágbára láti wo gbogbo mẹlẹ́rìn ọ̀bà nípa gbogbo mọ́sálà kọ̀ọ̀kan tí wọ́n fi tíra tó wà lárọ̀ọ́tò wa nítòsí òun náà ní tíra nàlìkìyà tó tá a bá ń kà nínú rẹ̀ yẹ kó yé wa wọ́n bá jẹ́ pé àní rí gangan sí lọ nígbà tá a bá fẹ́ torí ẹ̀ azàlàyé lẹ́yìn yékéyéké sínú tíra àtàkọ nípa ilmu ìfọ̀rọ̀àlì ومصباح السالك في علم الفرائض على مذهب الإمام مالك báàbù yẹn ààrin ní mádàbù nípa bí wọ́n ṣe ń ṣe pínpín ogún gba ọ̀nà ìjọjọ náà tó ìyà tọ́ta kókó tí màlìkíyà rí yanjú. lẹ́yìn náà fún àwọn ni atẹ́dẹ́dẹ́yẹr kí ló ń jẹ́ bẹ́ẹ̀. lédè lárúbáwá dógóra àbí dógóró ó máa ń túmọ̀ sí ìdí ó sì máa ń túmọ̀ sí ẹ̀yìn. يرد عنه حديث معاذ بن جبل رضي الله عنه فلم صلى الله عليه وسلم يا معاذ إني أحبك فلا تدع أن تقول دبر كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا معاذ هذا المؤنفة اليوم تقول wọ́n ti pa wíwíwó lóyún sí níparí gbogbo sọ láti kọ̀ọ̀kan. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك irú ẹjẹ máa wí lójoojúmọ́ dúbúrà kó lè sọ láti mẹyẹ ìgbà tí dúbúrù jẹ ìdí wọn ni dúbúrù kó lè ṣe ìyẹn min ìdí gbogbo nǹkan ara nǹkan ni ara ọ̀dá wà kéde ọ̀dá dúró ìbá àná màdẹ. ajẹ́ ike ìgbà ike dúkúrọ̀ kó lè sọ̀rọ̀ ẹ́ ẹ̀yìn المطلوب أن تأتي بهذا الذكر قبل السلام tá a fẹ́ ni kó o wí kó o tó di kó sálámà torí pé tó kó lè padà. دبر كل شيء منه طبعا لذلك دبر كانوا يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار أي الغابون دو نيكو سيبار والو أهوان كتير لجوكم فلا تولوهم الأدبار ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn o ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn. ìyẹn ni pé ó kan àyà yín ẹni kẹ́ ẹ dàpọ̀ àwọn ọ̀tá yín. mọ́kànyìn sí wọn ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ túlẹ̀ kẹta torí pé nínú kẹ̀bẹ́ ìrìndòdò àìsàn ńláńlá eléyìí tí ọjọ́ ikú ọlọ́run ọba ó ṣàdéhùn ìparun àbí làánà àbí iná àbí bínú lórí ẹjọ́ bá ṣe é òun náà ni ẹtẹwọ́lì ìyàwó màlúkà kéèyàn túlẹ̀ lọ́jọ́ ogun. Fàlẹ́tù wọ́n lò hùmùlà àdùbọ̀n tó wá mẹ́yẹn wọ́n ní pé ẹ̀gbọ́n lọ sí wọn. Tọ́lá tó bá ti kọ̀yìn sọ́tà ó ti ṣe kí ni? òtútù lẹ́gbẹ́sí pọ̀ wà ń tòsí rẹ̀ wá kọ́ pàkọ́ sí kọ́ pàkọ́ bá yọ ọ̀rọ̀ mu ìyẹn ni pé má kọ̀yìn sí má túlẹ̀. tó ṣé máa sọ pé àtẹ̀dìmíìr níbi ṣé tẹ̀dìmíìrù pọ̀ kọ̀dí sí ni àbí tẹ̀dìmíìrù pọ̀ kọ̀yìn sí. tí wọ́n fi pe ẹrú ní kíni al-mudabbor. torí dẹ́bọ̀rọ̀ yìí dẹ́bẹ̀rù tẹ̀dìbìrọ̀ kìí ṣe tẹ̀dìbìrù ṣàkóso ti dídarí nǹkan o eléyìí ní í ṣe pẹ̀lú dòbò. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé an yaqula ar-rajulu li 'abdihi anta náà ní kéèyàn sọ fẹ́rù rẹ̀ pé ti di mudabbar ẹni tí ó tí ó gbẹ̀yìn mi di òmìnira ó ti dẹni tí ó gbẹ̀yìn mi di òmìnira yẹn pé tí mo bá ti kú ó ti di òmìnira tí mo bá ti pẹ̀yìndà kúrò láyé o ìwọ ti di òmìnira aw anta hirrun an jubrin alákòókò ọba yé àlàyé rẹ̀ ó dòmìnira tí mo bá ti kú wọ́n bá ti pẹ̀yìn dà pé ó di gbé ó di ó ó ó di gbèsè tó kú láyé òun dòmìnira eléyìí ni wọ́n ń pè ní àtẹ̀lébíyà. ẹ̀yàn àgbẹ̀ pé but ṣébí súnà Ànábì sallallahu alaihi wasallam sọ pé khayrul birri ajiluhu. èyí tó lóore jù nínú dáadáa dị sẹ́wọ̀n kí dáadáa ṣíṣe ní kọ́ bọ́kùn lọ́rùn rẹ̀ torí kí ọlọ́run sọ pé falakọ́tà hamala àkọ́bá wọ́n máa adarọ́ kẹmẹ́lẹ̀ àkọ́bá sọ́kú nínú àwọn sẹ́ẹ̀rì tí máa fi gbé àjàgà wàhálà kú lọ́rùn ara rẹ̀ náà ní kéèyàn bọ́ okùn kúrò lọ́rùn sọ pé tó lóore jù nínú dáadáa ṣíṣe lè tá àtètè sí torí tó máa ń dágbà sí àṣetọ́nù onídìí orí kankan sí mẹ́. kí wọ́n ló dé tí bàbá tó lẹ́rú sọ yìí pé nígbà tí wọ́n bá tó kú lọ dòmìnira wọ́n ní tó fà á ní pé àkọ́kọ́ ẹrú rẹ̀ owó rẹ̀ ẹrú ni kò wú ibi bọ́mù lọ́wọ́ kó kò sì wú fún ọmọ jàǹfààní ìfẹ́rùsìn fóun tẹ́rù yọ ọmọ àti fóun fóun tó. ìwọ́n tó ń bá kú pamọ́ lọ́lọ́ rẹ̀ á kó náà sí nítorí tí ọba tó ṣe lẹ́yìn nǹkan ká ní dábìí àní dábìí. eléyìí jẹ́ màá nígbà tó bá ti wá sọ fún ẹrù rẹ̀ ìgbẹ́ àǹtẹ̀mú dẹ́gbọ́rù ó di òmìnira lẹ́yìn fún mi.

kọ́tọ́kárà béèrè ni wọ́n ní kọ́tọ́ká nǹkan yìí ta ni bá ẹni tó ní tọ́wá tọ́kárà ta bá ẹni tí ò ní tọ́tọ́kárà ẹ̀rọ oníṣìkẹ́ dáhùn ọtọ́ <laughs> ẹ̀ alọ́ọ̀mà kọ̀tọ́kọ̀ ọ̀tà tọ́tọ́kẹ́ ra kọ̀tọ́ gẹ́gẹ́ bí kiri náà ẹ̀jẹ̀ ewúrẹ́ wọn kọ́ wọ́n sọ pé gbogbo ẹ̀jẹ̀ àbájá ẹlẹ́dẹ̀ ọtí tó gbogbo nǹkan tó lọ́wọ́ bá bá ti ní kọ̀tọ́ kẹta kọ́tọ́kárà kọ́tọ́kárà tọ́wọ́ atọ́kátà alukurani nàám tọ́tọ́ èyí tẹ̀ ń tàdíra tọ́tọ́ kátà alukurani nàám kí ló sọ ọ́ dẹ̀ pé kí ni nàám owó ni kíni làlùkùránì ilẹ̀ náà wàhálà títa ní ṣe. lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ní pọ̀tọ́ kátà lùkùránì àmọ́ kò burú kára fẹ́ràn kó ti jáde lábẹ́ òfin tala kọ̀kọ́. ìyẹn ni pé pọ̀tọ́ kàtà tó tọ́ kára á sọ pé bẹ́ẹ̀ ni generally tí ọba ti tọ́ka tà àkọ́tọ́kí ara àyàfi bí alukur'an kọ́tọ́ka tà àwọn kò burú kára nítorí pé aburú títà ó burú ju ìríra lọ kò lè tẹ̀mí lọ́wọ́ láì rà fún mi láì mo rò wa torí mi ò tí ì ní ìwọ sì lóò ní sún mi láì jẹ́ pé mo rà lèmi ti rà ó sì rọ̀wọ́ lọ́rùn láti fún láì tà pọ̀tọ́kàjà kò burú kára lónìí orílẹ̀-èdè gandhi alukurani wọ́n ń tà àwọn olówó wọ́n ń tẹ̀ wọ́n ń tà kí ló dé tọkàn fi balẹ̀ sí títà tó ti pófin ni pé kọ̀tọ́ kàtà àmọ́ kò burú kára wọ́n ní tó ṣẹlẹ̀ ń bẹ̀yẹn ni pé wọ́n wò ó pé àwọn tẹ̀ sínú ewéèwé àwọn sì tún ṣe èèpo fún un tó lágbára àwọn sanwó àwọn òṣìṣẹ́ àwọn ṣe kínní owó wàhálà wọn àbí òye owó wàhálà ń kí ẹ ti pa alukura ni wọ́n ń ta o sẹ́wọ̀n pé alukura ni làwọn sọ pé kọ́tọ́ kún ọ́ tà péye wa kọ́tọ́ kún ọ́ kò burú káàrà kò péye wa wọ́n á ní táwọn ń tà ní mushaf kí ẹ ti Qur'an kí ni yàtọ̀ kí ni yàtọ̀ ẹ wá dáhùn torí gbọ́ lọ́wọ́. á tẹ̀bá dìdélé mazị mà zẹ́nu ẹ̀ mà ẹ̀ mà pé wa ni wọ́n pè ní mushaf àmọ́ ń gbà ń ka jáde kí là ń ka jáde al ní yìí o àbí ìyá yìí o bá ti sọ ti di. mudabbar tọ́lájú mìíràn kọ́ kílẹ̀ wí fún àǹtí mudabbara àǹtà mudabbar àmọ́bìnrin àǹtí mudabbara àti sọ pólísì márùn lẹ́rú nínú sẹ̀ríà Islam pólísì kan ọ̀nà wọn pè ní kíni mudabbar oríṣi kejì ni wọn pè ní alqin of. نون مشددة القن إليها òun lẹ́rú hundred percent kò sámi òmìnira kankan lára rẹ̀. oríṣi kẹta nílá pé níkẹ́ni al-muba'ath apá kan nínú rẹ̀ ẹrú apá kan nínú rẹ̀ ọmọlúwàbí ikọ́ ẹgbẹ́ yẹn méjì lónìí ẹnìkan á ní ètè mi ní lọ́dọ̀ lára rẹ mo ti fún lómìnira nítorí tọ́lọ̀ ẹnìkejì ní rárá mi ò fún tèmi lómìnira. oríṣi kẹrin òun náà ni almukadab almukadab òun náà lè fi òun àtolówó rẹ kọ̀wé pé àwọn yọ̀ǹda fún kọ́ máa ṣiṣẹ́ níjọ́ tó bá ti lè san iye owó báyìí ó ti ra òmìnira ara rẹ̀. ẹlẹ́karùn-ún wọ́n ní ọ̀nbọ̀lọ́wọ́lẹ̀ èyí tó bí ma fún lówó rẹ̀ wọ́n pè ní ọmọlúwalẹ̀ gbogbo mi tó bí ma náà ní ọmọlúwalẹ̀ sá sá wọlẹ̀lẹ̀ ẹ̀rọ dáadáa kẹ́ tó sá o tó sá wọlẹ̀lẹ̀ gbogbo mi tó bí ma ní ọmọlúwalẹ̀ sára o torí tó ti mú wọn sọ pé ọmọlúwalẹ̀ ó túmọ̀ sí kékeré gbogbo mi tó bí ma ní ọmọlúwalẹ̀ gbogbo omi tọ́jú òmìnira tọ́ba bímọ ó ń mú wàládì hàmì ó mú wàládì ṣùgbọ́n gbogbo omi tọ́jú ẹrú fawaladu hàmì manzilati ha ilẹ̀lẹ́tì sawulada ha sẹ̀yẹ̀dù ha gbogbo obìnrin tọ́ba jẹ́rú tọ́ba filẹ̀ bímọ ọmọ rẹ̀ ẹrú náà máa jẹ́ àyàfi tó bá jẹ́ polówó rẹ̀ ló bímọ fún pé wa ó bímọ polówó rẹ̀ olówó rẹ̀ tó bímọ fún ó ti sọ ọmọ yín di òmìnira torí pé èèyàn kì í mọ ọmọ rẹ̀ lẹ́rú lábẹ́ òfin ọlọ́run bí bàbá rẹ̀ àbí màmá rẹ̀ àbọ̀mọ rẹ̀ tí wọ́n bá bọ́ sábẹ́ kí wọ́n dẹrú fún ọ lójijì lẹ́sẹ̀kẹsẹ̀ lọ gbọ́dọ̀ tú wọn lẹ̀ kájú wá pé ẹrú rẹ lọ́kàn bí fún ọ láti jọ́ tó bá ti di báyìí ọmọ lòun ọmọ ló bí ẹrú lòun ìtumọ̀ rẹ̀ ni pé ìyá ọmọ ló bí tóun jẹ́ ẹrú ìní ó mọ̀ lówà lẹ̀. àtúntì ẹni tó ṣe pé oníkùn abọ́ wáyà wò wọ́n á bọ wáyà wò inú tiẹ̀ ń dùn àwọn sì ń yín mú sí ọ́n pàpọ̀ masha allah la quwwata illa billah ana masha allah ọ̀gá ni lóòótọ́ masha allah náà ọ̀ wá sí màtúmọ̀ masha allah ọ̀gá ni lóòótọ́ nígbà tó bí mọ́tẹ́lẹ̀ nìkan bá kú ọmọ ẹ́ ọmọ tá a ní ọmọ tó ní. wípé torí pé obìnrin tí wọ́n fẹ́ fún ọ̀yàn ẹrú òun ni a sì mọ̀ pé ọmọ tẹ́rú wọ́n bí bíjọ fún lówó rẹ̀ tọ́ ló bá wọ́n sọ fóun pé òmìnira ara rẹ̀ ajẹ́kù kí lọ tẹ̀lé mẹ́rin wọ́n parọ́ fún ẹni fún pé obìnrin tá a fún ọ tó padà wá ni kí làwọn ọmọ rẹ̀ náà dà wọ́n dò bẹ́ẹ̀ náà ni ẹrú tó àbí òye wa eléyẹn ọmọ rẹ̀ ńkọ́ òun jò mìnira ẹtùgbà tí ti jìbìrì láàyè ní abẹ́ ẹ̀gbọ́n yìí قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها أي كل أمة استولدها سيدها فولدها ربها فبنتها rọgbàtùmá ṣèwà yẹn pé gbogbo ọmọ tẹrúbìnrin bá bí tó lówó rẹ̀ ọmọ tó bí yẹn tó bá jọkùnrin ó ti tó lówó ìyá rẹ̀ tó bá jọbìnrin ó ti tó lówó ìyá rẹ̀ ìyá lẹ́rú ọmọ ńkọ́ ọmọ lò anamisọlá sọlá sọ pé ńgbà tí irú rẹ̀ bá ń ṣẹlẹ̀ ó sì ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lórí rẹ̀ eléyẹn á máa pè ní. من علامات القيامة الصغرى nínú àwọn àmì gbẹ̀dà òkèámà tó kéré torí pé àwọn àmì gbẹ̀dà òkèámà kéékèèké wọ́n ṣẹlẹ̀ wọ́n tún ṣẹlẹ̀ wọ́n tún ṣẹlẹ̀ kò fojú gbẹ̀dà òkèámà òde. bọ̀dé ń ṣe àlàyé fún wa pé ẹ̀ dídá wí o ó sì kù dẹ̀dẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ọ̀hà kẹ̀dọ̀. a gbọ́dọ̀ ta wọlé wo xidimẹ́tò ṣùgbọ́n gbàtà bá ti sọ pé tí wọ́n bá ti kú òdòmìnira kò sí tó burú nínú kí ẹrú yẹn kó tó máa fẹ́ sí ọ̀gá rẹ̀ nítorí alákọ̀ọ́rì yẹ́tẹ̀hó bí máa bá a dẹ̀wọ̀ àdẹ̀ wọ̀ tẹ́tẹ̀ fàlẹ́mìyẹ kún dáríkà ha ilẹ̀ ń dún ìlàndóná mẹ́tẹ̀. ó sọ yìí pé wàá dùn mí nira tí mo bá kú eléyìí ọ̀ wàá kọ́ dínà ibi kó tó máa fẹ́ sí ọ̀. lè لأن المدبر عبد ما دام سيده حيا torí kí ẹni tá a sọ pé ó dòmìnira tí wọ́n bá kú ẹrú náà ni lópin ìgbà tẹ́ni tó ní yóò dòmìnira tó ń bá kú bá sì ń bẹ ní ààyè ṣùgbọ́n ẹrú ni bíi ti ká dàpọ̀ o mo rò pé ti máa ń tọ́fà tí òfin ní tà mọ́ torí pé tó bá tà á ìǹtólóhùn fi dé láǹfààní ààyè rẹ̀ ti dínú torí wò ní ìrà nísìnyí tí wọn náà túlẹ̀ wọn náà máa lò ní torí rẹ̀ wọ́n gbọ́dọ̀ ta àmọ́ lè máa ṣiṣẹ́ sin olówó rẹ̀. wọlé ohun ti zá ọmọlẹ̀ tó ń ti kó ti sọ ike tó bá ti kú yóò dòmìnira ó lè máa já owó gbà lọ́wọ́ rẹ̀ èlò lọ́wọ́ alákùnrin kó wá. Ah, bàbá yìí bá ti sọ pé tẹ́ ẹ bá kú mo dòmìnira ńgbà náà nǹkan tó ń kó tó ti ní dákú máa ń kó ọ̀tọ̀ nítorí pé ẹrú náà ní lópin ìgbà tó ọba ti kú. ṣé wù mẹ́ńdà àbí ò ṣe wù mẹ́ńdà? ó dòmìnira lẹ́yìn ìgbà tí wọ́n bá kú séwu mẹ́fẹ́ àdéhùn bóun ni bàbá yẹn ṣe mọ̀ fóun lọ́wọ́ kọ̀ọ̀kan kú tọ́ba ẹgbẹ́rún lọ́kọ́kọ́ kú ńkọ́ ẹ̀yà tọ́ba ti ẹ̀jẹ̀ pọ̀ lọ pẹ́ ẹni tó kú ẹni tó kú lẹ́yìn mi bàbá tó mìnira ó léwu tó fi jẹ́ pé tó dáa jù náà ní ká tètè tú lẹ́dàrí. wọ́n lè kún ti zọ́ọ̀rù mẹ́rin kí máa lẹ́nu yẹn mọ́rọ́bù bàbá tó ní ẹrú ìyá tó lẹ́rú ó lè gba owó lọ́wọ́ ẹrú ìkọjá gbà lópin ìgbà tí olówó rẹ̀ yóò jẹ́ pé ń sàárẹ̀ lọ́wọ́ ló ti já owó yìí gbà. tẹ́wáá pé wọ́n tó sọ pé ẹrú ó dòmìnira lẹ́yìn ìgbà tó bá kú ọ̀ ń sàárẹ̀ kú lọ́wọ́ ló ti gbowó àníjó orí gbàgbé àní ọ̀dà padà fún tẹ́mọ̀tọ́fà tí ọba sàárẹ̀ owó tó gbà yẹn òní ó lò àmọ́ nígbà tí ń sára ẹ̀kú lọ́wọ́ owó tó gbà lọ́wọ́ ẹrú yun ẹlòmíì lọ́gbà fún kí ló ní kọ́ wàá gbà fẹ́ lómi wọ́n ló ní àmọ́ bò ló ti gbà fẹ́ lómi ọ̀fẹ́ yẹn jẹ nù torí wọ́n ti lọ owó kọ̀ ẹ̀yin kówó tọ́wọ́ òkú òkú ti ń kú lọ kẹ wàá kó mílíọ̀nù sí lọ́wọ́ kẹ wo bóun ó bèrè yọ dá alẹ́ ní kíákíá pé kí ni ẹ lọ́kọ̀ ẹgbẹ́ kiri kó lọ́wọ́ mi ẹsẹ̀ pa mí ni ìsì ti ń kú lọ kíkúrú adé tó ń kọ́ léèyàn ṣe ti wọ́ lẹ́nu táwọn ń kó sábẹ́ kílò gbogbo lẹ́lẹ̀ yàrá rẹ̀ ló ti kọ́ tẹ́tí ń kówó pamọ́ bẹ̀. níjọ́ tá a bá lọ kó la fẹ́ kó sí kó sì lè dá kó sí. torí ẹ̀ tó bá gbé bàbá tó lẹ́rú yẹn ń sa rẹ̀ kú lọ́wọ́ lọ́gba owó lọ́dọ̀ ẹrú tó ti sọ pé ó dòmìnira tó ń bá kú àní jórí ṣe yìí nítorí tó bá gbé pọ̀ sàárẹ̀ kò ní ó lò àmọ́ fún àárẹ̀ tí ń ṣe yìí níṣẹ́ lọ́sẹ̀ ìgbà fẹ́ lómi ó sì fún owó yìí lẹ̀ lọ́wọ́ ẹni tó wà lọ́wọ́ rẹ̀ ó pé. wọlé owó ọha nǹkan amẹ́tẹ́nu kò burú kọ́ máa bá lò tó bá jẹ́ pé ẹrú bìnrin ni. kó ti sọ pé yóò dòmìnira yóò dòmìnira lẹ́yìn ìgbà tó ń bá kú tó bá yẹ kó mi ìnira bá léèyàn kò sí bó ṣe lè dẹrú fún ọ amọ̀tìbọ́sí kó ìfọ̀ fẹ́ máa bá lò láì jẹ́ pọ̀ fẹ́ níyàwó ẹrú tó jẹ́ ló fún olówó rẹ̀ láyè láti lè máa bá lò tọ ọwọ́ kó wàá dòmìnira lẹ́yìn ìgbà tí mo bá kú a ti mọ̀ pé kò sí ìyọ́ lóko ẹrú lópin ìgbà tó lówó rẹ̀ ọ̀bá tètè a jẹ́ wípé àwọn àdájọ́ àti òfin tó ní í ṣe pẹ̀lú jíjẹ́rú ó sì ń bẹ lórí ẹrú yẹn yàtọ̀ sí pé wọn ò ní tà torí ẹ̀ tó bá jẹ́ kóbìnrin ni kò ṣe tó burú nínú polówó rẹ̀ tó lòun ó fún lómìnira tó bá kú yìí kó tó máa bá lò tó bá lọ lóyún tó bímọ fún pọ́ ó di mùdágbàrú ó tún di ó mú lọ́wọ́lẹ̀ àbí òye wa ó di mùdágbàrú ó di ó mú lọ́wọ́lẹ̀ nígbà tí olówó bá kú ó dòmìnira ó sì tún jẹ́ ìyá ọmọ rẹ̀ tó bá gboyè méjì yóò di mùdábàrú yóò máa lọ rẹ̀ tó bá ti kú yóò sì jẹ́ múlò wàhálà nípa oyin tó ní sun tó tó bímọ fún wàhálà. ولا يطأ المعتقة ولا يط ولا يطأ المعتقة إلى أجله. tó bá yí pé ìwọ o tọ́ba ti di oṣù tí ń bọ̀ o oṣù tí ń bọ̀ bá ti dá méjì odòmìnira oṣù tí ń bọ̀ bá ti dá méjì odòmìnira o gbọ́dọ̀ délé yìí lò o gbọ́dọ̀ bá lò nítorí nígbà tá a ti fi òmìnira rẹ̀ sí sígbà kan ó ti ń gbóòórùn òmìnira ẹ jẹ́ kí ìdájọ́ òmìnira ọmọ ẹ jẹ́ tiẹ̀ torí gbàtà adá yẹn ó yé yàtọ̀ sẹ́ni tó nígbà tí mo bá kú níbi òní o àbí òye wa níbi òní o àmẹ́ni tẹ́lẹ̀ pọ̀ dágbà sí onílẹ́yìn oṣù mẹ́fà ó dòmìnira nígbà tó fẹ́ dá fún wàhálà rẹ̀ nítorí bá ń bá a lò tó bá lọ doyún kọ́ tẹ́lẹ̀ ìjẹba àwọn. wọlé ayẹbi ìrùhà bákan náà tí o ti sọ ike lẹ́yìn ìgbà báyìí tó mìnira ọgbọ́dọ̀ ta ọgbọ́dọ̀ ta wọlé wo ayé sọgbìnà ha àmọ́ máa lò kọ́ máa ṣiṣẹ́ kọ́bọ̀ fọṣọ kọ́bọ̀ fọlẹ̀ kọ́bọ̀ gbálẹ̀ kọ́bọ̀ fọmọ́tò kọ́lọ́bọ̀ tájà kọ́bọ̀ kiri ọjà ìgbélé ìgbésùn tó burú mẹ́rin. وله أن ينتزع مالها ما لم يقرب الأجل kòsìsì tó burú kótó gba owó lọ́wọ́ ẹrú tó sọ pé ó dòmìnira lẹ́yìn bàbá ẹ̀ tí èsè kú lópin ìgbà tásìkò yẹn ọ̀bá ti sùn má. wọ́n sọ pé tó bá ti di ní oṣù rọ́jà tí ń bọ̀ wá dòmìnira a sì wà lóṣù tó káìdà ọmọ gbowó lọ́wọ́ rẹ̀ máa kó tó máa ń pa wájà rẹ̀ gbogbo tó máa ń so tó bá ti wá di pé jùmọ́dé àkìrọ̀ ó ti dé àgbẹ̀rọ̀jà rò ti dé tán àgbọ̀dọ̀ gbowó lọ́wọ́ ẹ̀ mọ́ nítorí pé máa kọ́ ọ́rọ́ bẹ́ ṣẹ́yí à ọ̀kadà fúnpa gbogbo tó bá ti súnmọ́ nǹkan ìdájọ́ rẹ̀ ó ti dájọ́ tó súnmọ́ yìí àsìkò àti dòmìnira rẹ̀ ó ti súnmọ́ ìdájọ́ rẹ̀ kọjá sí ẹni tó lómìnira. àbúrámọ̀kọ́lọ́ ìwọ́jú òmìnira ara rẹ̀ ẹnìkan sọ̀sọ̀ pé kó wá àpò rẹ̀ wá mẹ́rin kódà ò ní débi ìgbà tó gbọ́. tó bàbá àrí gàngàrà gàngàrà tí wọ́n sì rí rondo kó wá àpò rẹ̀ wá kọ́ gbámilẹ́tì ọwọ́ àgbà torí pé ọjọ́ òmìnira ni tó bá ti pẹ́ rú ni ọ́ ó tún máa béèrè pé owó àríkìlọ ó ti gbọ́ ìgbà tí máa dójú ọ́tá náà kí ló rò pé ó ní ọmọ fún mi mo ní ọmọ olówó rẹ̀ àmọ́ mi nira ètò bẹ́ẹ̀ ìdí inú jáde kan ti di anábì sọlọ lọ́wọ́ àlùfẹ́lá léèrè ó ní ìrẹ̀ anábì ni kí n ṣe sẹ́nìkan lọ́wọ́ bá mi tó ní kí n kó omi wá ṣé kí n kó fún mi anábì lọ gbọ́dọ̀ kó torí pé omi nira ni wọ́n nù ó ní ọjà tó bá dojú ìjà pọ̀ mí kọ́ anábì ni wọn náà dojú ìjà pọ̀ tọ́mọ wá jẹ́ kó ń lọ yáwó tó pa mí kọ́ anábì lálùjá náà ni wọ́n wọ̀ tó bá jẹ́ pé mi mọ yáwó ni wọ́n pa ń kọ́ anábì ni náà ni wọ́n wọ̀ tó eléyìí túmọ̀ sí pé ẹni tó jómi nira ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ẹni tó jẹ́ ẹrú báwa bunilówó àmọ̀pá bunilówó àmọ́ ká fẹ́ fún gbójú lọ́wọ́ ẹ̀ tó lóníkọ̀ kó wọn owó wo náà owó wo ló kó fún owó wo ló kó fún èmi gẹ́gẹ́ bí bọ̀dá rẹ̀ kò burú bọ̀dá o kọ́ bọ̀ ọ̀rọ̀pọ̀ iye tó ń kó òmìnira nìwọ òmìnira ló ná bọ́bá sì lẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ẹni bọ́ọ̀dì bọ́bá àjábúrò rẹ bọ́bá sẹ́sùn ògbójú gbà ó ti gbà tán náà nù kò tó rí gbà ògbójú lọ́wọ́ àmúbí gàrí tòyẹn gbọ́dọ̀ kíyèsí torí pé òmìnira ó fún ọ láwọn ẹ̀tọ́ kan eléyìí ò ti fún ẹrú tọ wọ́n lè máa gbowó lọ́dọ̀ ẹrú yìí ẹni tí wọ́n sọ pé ó dòmìnira títí ìgbà báyìí lópin ìgbà tásìkò yẹn ọba ti sùn mọ́. wọ́n iná náà tí bàbá olówó ẹrú yìí bá wá kú kọ́ ó sì ti ní tó ń bá ti kú ìwọ́n dòmìnira. fal mudabbaru min thuluthi ajẹ́pẹ́ ẹrú tó sọ yìí pé ó dòmìnira tó ń bá kú nínú ìdá kan mẹ́ta dúkìá rẹ̀ láti fún lómìnira. ìtumọ̀ rẹ̀ ni pé á fi àwọn valuas kí wọ́n bá wa wo ẹrú ìta bá fẹ́ tà èló lọ́wọ́ ọ̀dọ̀. èló lọ́wọ́ ọ̀dọ̀ níjọ́ tí bàbá ṣe ní mudabar àbí èló lọ́wọ́ ọ̀dọ̀ níjọ́ tí bàbá kú àbẹ̀lò lọ wọ́ọ̀d níjọ́ tó afẹ́ kí ogun kọ̀ọ̀pá ti sọ sáájú. èwo láàmù pé èwo lọ wọ́ọ̀d níjọ́ tí bàbá sọ pé antamudabar ni àbẹ̀wò lọ wọ́ọ̀d níjọ́ tí bàbá kú àbẹ̀wò lọ wọ́ọ̀d níjọ́ tó afẹ́ kí ogun torí pé ìṣèjọ́ tó kú náà lẹ́ẹ̀mọ́ sí ogun gbà kí lẹ́ẹ̀ fẹ́ ti sùn kí ẹ̀ ṣe fi gbàtẹ́ ti ní kí lẹ́ẹ̀ tọ́jú sí kódà kí ẹ ti fóṣù kan ẹ̀pìn kíákíá kí kálukọ́ mọ́ tí ẹ ti kálukọ́ mọ́ tí wọ́n bá lọ sí. Náà èló lọ́wọ́ sí ń jọ́ wo níjọ́ tí bàbá yẹn kú ni torí pé àti sọ ikú lè jẹ́ pé níjọ́ tí bàbá yẹn kú ẹrú tó sọ pé fún lómìnira one hundred thousand lọ́wọ́ níjọ́ tó ní kú kẹ́ fún lómìnira tọ́pọ̀ àkọọ́lẹ̀ níjọ́ tí bàbá yẹn sì kú ẹrú yẹn ohun tó wọ́ọ̀d two hundred thousand. níjọ́ tá a sì fẹ́ kí ó bí ohun tó rú yìí wọ́ọ̀d ó ti di five hundred thousand. èwo láwò. ṣé ìjọ tí wọ́n sọ ipá àwọn ó ṣe ní òmìnira lẹ́yìn ikú ni tọ́jẹ́ hundred thousand àbíjọ́ kú bàbá tọ́jẹ́ two hundred thousand àbíjọ́ tá à ń fi okú tó ti rí half a million èwo láwò téèyàn ti mọ ìtumọ̀ rẹ̀ gbówó yẹn bá ti pọ̀ sí ní òkú palára bá dúkìá gbówó yẹn bá ti pọ̀ sí ló ṣe ṣe kọ́mọ̀rún òmìnira mo fẹ́ fura ní ìsìn owó tí bàbá yẹn fi sílẹ̀ sáyé ọjọ́ three hundred thousand ìjọ tí bàbá yẹn ti sọ pé kí ọsẹ lómìnira tó ń bá kú hundred thousand lárákùnrin yìí wọ́ọ̀d. ṣé ẹ mọ̀ yín pé iye tó wọ́ọ̀dì gan náà ni pélò ìdákanu mẹta dúkìá bàbá àwọn ajẹ́pẹ́ kọ́ máa lọ lọ́ọ̀rẹ́ nu pélò ló kù dáwọ́ ní ìsìn two hundred thousand. iye tó wọ́ọ̀tì níjọ́ tí bàbá kú ní two hundred thousand nínú three hundred thousand ó ti ju sínúkù ó ti lọ dání nu àwọn torí nígbà tá a sọ pé three hundred thousand bàbá sílẹ̀ òun gan hundred thousand nù three hundred thousand ìdí tá a fi tú lẹ́nu pé kọ́ máa lọ òun ti wá wọ́ọ̀tì two hundred thousand ó two hundred thousand táwa sílẹ̀ pé kò dídàjì èèyàn là á látòkè sílẹ̀ kò sí. sẹ́yìn pé kówó rẹ̀ ṣe wọ́n sí ní ìṣẹ̀lọ́sẹ̀ tó báyìí kò tó mìíràn fún àyàfi òdi wọn hundred thousand ìdajì rẹ̀ ó fi fẹ́ fún un àti sẹ́yìn tẹ́ jogún bá ní kọ́ máa lọ hundred kíkó àwòkùn. ṣé bá a sọ pé òkè ìjọba fẹ́ fún ogún ti wọ́ọ̀tì seven hundred thousand kó láti wá tún lọ wó òun gángangangan lára ọwọ́ ti seven hundred thousand. two hundred bàbá sì sílẹ̀ tábà sí fún ọdún èlò ó ti seven hundred five hundred ti tiẹ̀ ìdánilò ló ti dà ní ṣé dákan ní mẹ́ta nù òtí ju dájú lọ dákun jókòó rẹ jẹ́jẹ́ sọ ewé láyé wò àbẹ́yìn ń gbàgbé yìí la ilaha illallah náà ọ̀dọ̀ tó bá ọdún máa yẹn tó máa yẹn ẹ máa gbàgbé nítorí pé ẹ̀ka kún ẹ̀yin kan wò pé ẹ̀ka ń parònú rẹ nípa tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí bá ti gbé yẹn gbàgbé nítorí pé àǹfààní rẹ̀ náà níjọ́ tí ń bá a lò bẹ́ẹ̀ sì ṣe ń wo ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ nítorí tí bàbá sọ pé òun ṣe wọ̀ péyà wípé ká ẹ fún lágbájá ní seven hundred thousand nínú dúkìá òun ìjọ tó ń sọ̀rọ̀ yẹn owó tó ní láyé ó lé ní three million seven hundred thousand kò tí ì tó one over three àsìkò tí bàbá wa kú sí gbogbo tí bàbá fi sílẹ̀ sáyé five hundred thousand lọ́padà jẹ́ nàgánì ti torí pé áàfù ká má jẹun mọ́ five hundred ló kù bàbá sì ti sọ pé fábúrò mi lè lò seven hundred thousand àbúrò bá fà ké kọ́rí pé ẹ̀sùn wá two hundred fún <laughs> àwọn wàá ní ìrìn kankan gbádùn owó bàbá wa bẹ́ẹ̀ ni ẹlẹ́gbọ̀n mi ni. bọ̀dá mi à tòṣe mọ̀pẹ́ ìlú pé ẹ mọ̀ yanjú pẹ̀lú bọ̀dá ń jọ gbéra òkè àmọ́ kọ́bọ̀ ṣé owó ìyìnbó láti ṣe ni àǹfààní kéèyàn ọmọ ọmọ gbàgbé gbogbo gbogbo ẹlẹ́dẹ̀ ìgbàlú pé lápò pé ó lè rẹ̀ láàmù tó wá bá gbogbo ìyára pẹ́rú tó ṣe é pé wọ́n ṣe òmìnira rẹ̀ sí sígbà kan àbí tí wọ́n fi tì sẹ́yìn polówó rẹ̀ polówó rẹ̀ lè máa bá lò bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ̀ ọmọ ẹrú. kí làwọn fi pè tí wọ́n lè máa bẹ́rú lò àtẹ́bẹ̀rẹ̀ tó ní lábàlẹ̀ bèrè kọ́tọ́ <laughs> bàbá ò gbọ́dọ̀ máa bẹ́rú rẹ̀ sùn kọ́mọ rẹ̀ náà máa bá sùn nǹkan dàrú nù islam ẹ̀sìn mọ́tótó ni kì í ṣẹ̀sìn ọ̀gbìn rárá rárá o ṣùgbọ́n láyè sìn oyin kan wà tó yẹ pé wọ́n dẹ̀rù ọlọ tí wọ́n ti gbọ́ ọmọ ọ̀dọ́ lé wọ́n wá sọ ọmọ ọ̀dọ́ dẹrú wípé walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum. فإنهم غير ملومين لا إله إلا الله ikú ọlọgbọ ọmọ sáfẹ wọn gbà á lé kíkọ ọmọ wa sọmọ ọdọ fáwọn àbọmọ abẹndẹláìtì kọmọ wa sọmọ àbọmọ yóò bá gan wọn máa sọmọ ọdọ fáwọn lé ẹsìn mọ pé yà ní sùn ní débi à ọdọ gbogbo àwọn ọmọ bàbá onílé tó gbà lọmọ ọdọ àwọn géńdégéńdé òun kálukú ọmọ abàbí ọmọ abàbí tí bàbá náà bá wò ó torí pé ìyàwó òun ẹ̀ ń gbó ní bẹ́ńsẹ̀ lónìí òun ó tún rọ́ lu ọmọ ọ̀dọ̀ Thank you. ó sì fẹ́ lọ́kọ. àwọn kan ẹrú tí wọ́n ń bá sùn tí wọ́n ń bá sùn tí wọ́n ń bá sùn. yóò ṣe ìsìnbọ̀rọ̀ yẹn ni kí yóò ṣe háyébù tí yóò jẹ́ àmọ́ ìgbà àpòbí rẹ̀ ńkọ́ ọmọ kò sí nǹkan kan nù rẹ̀ tọ́jà tẹni tí ń bá a lò kó tó di kó dòmìnira kọ́mọ̀jẹ̀ pọ́ mọ́ ó lù pọ̀ ń jẹ́nẹ́ra tó bá ti ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà tí wọ́n ti tú lẹ́yìn ìgbà náà ló tó lè lọ lọ́kọ̀ mi. bẹ́ẹ̀ náà ni akramakumullah gbàtọ́lọ̀ ń sọ yìí pé onízìnnákùnrin ó gbọ́dọ̀ sẹ́ni kankan àfoníṣìnà lè oníṣìnà lè ó gbọ́dọ̀ sẹ́ni kankan àfoníṣìnà lọ́kùnrin àbí pọ́ńtì jẹ́ pọ̀ tẹ̀bọ̀ là ń pè kíníkèjì wọn ọ̀fẹ́ ọlọ́run tó lè rọ̀ káwọn ìgbà tó.

ọjọ́ mùdọ́gbọ̀ tọ́ba wa bí jogún sanoma. a sì máa pè ní mubarak ṣùgbọ́n báwo ló yẹn. experience.